عن علي رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال مفتاح الصلاة الطهور وتحريمها التكبير وتحليلها التسليم رواه أحمد نعم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ريني حديث الله تكون دي وابا وليني èyí tí ó tún máa fi kún ẹwà àti àwọn ọ̀sọ́ eléyìí tí otu tún máa ṣípayá ojú gbogbo kefere tí ò se ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé ìsìláàmù náà ni ojú ọ̀nà yóò sì máa fi ọkàn mùsùlùmí tó ti wà nínú ojú ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò máa fẹ́ kọ́ ọ̀nà nílẹ̀ yóò tún máa fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ dáadáa sórí ọ̀nà ẹ̀sìn naam ali radiyallahu ta'ala anhu wọ́n gbà wá látọ̀dọ̀ wa sallallahu alaihi wasallam wọ́n wá ní ẹnu ọ̀nà rẹ̀ tá a máa gbà wọlé tá a fi máa mọ̀pá àti bẹ̀rẹ̀ ẹ̀rún òun náà ni Allahu Akbar wọ́n wá ní tá a fi máa sọpá àti parí ẹ̀ náà ni hadith ńlá hadith yìí ṣùgbọ́n ìtọ́ bá wà jù òun náà ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ níbẹ̀ pé makwa máa bẹ̀rẹ̀ ẹ̀rún káàfi máa bẹ̀rẹ̀ tá a máa fi bẹ̀rẹ̀ ẹ̀rùn yìí tó jẹ́ pé náà ní ẹnu ọ̀nà tá a gbà wọlé láti bẹ̀rẹ̀ ẹ̀rùn ẹgẹ́ bó ti jẹ́ sí pé à ń wí lẹ́nu bẹ́ẹ̀ náà ni a tún fi ìṣesí a tún fi ìṣesí náà wí bákan náà hmm. a fi ìṣesí àbí iṣẹ́ kan tá a sì pẹ̀lú ẹ̀ lásìkò tá a bá ń wí a fi júwe yìí pé ọ̀rọ̀ yìí tá à ń wí o àwí lẹ́nu lásán gbogbo ara la ṣe hmm. kí ni láti wí bí àbá ń àní tàbí tọ́wá tàbí wá yín yìí pé èèyàn dáadáa ni tó bá ń ṣe báyìí fún lọ́ọ̀kan bóyá kójú mú máwòrán láwà ni àwọn èèyàn mọ̀ pé bẹ́ẹ̀ tó bá ń ṣe báyìí sí lọ́ọ̀kan yọ mọ̀ pé kíkí yẹn sí kíni ó tún ní ìkànpámọ́ nínú hmm. bẹ́ẹ̀ ni ó sì jẹ́ bá a ṣe ń gbé ọlọ́run ọba pé òun ló tóbi jùlọ yìí nínú ọ̀rọ̀ ẹnu wa àtúnṣe tá a ṣe pẹ̀lú ẹ̀ lásìkò tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀rùn lọ́dọ̀ àwa mùsùlùmí tí ó tún máa júwèé pé àní ọlọ́run ọba ló tóbi jùlọ lóòótọ́ náà gbogbo ẹ̀ ọmọ iye wàtà bá ń tẹ̀síwájú kí á ní nǹkan náà àti gbàgbọ́ iye ta alákọ̀ọ́kọ́ ni ọwọ́ akú iṣẹ́ tà ń sí kí ni iṣẹ́ náà òun náà ni rọ́fà liyadayn lillah hmm. inda qawl Allahu akbar hmm. òun náà ni ká gbé ọwọ́ wa méjèèjì sókè ẹgbẹ́ sókè ní ẹ̀rọ mi. Hmm. Allahu ká gbé ọwọ́ wa méjèèjì sókè fún ta ni fọlọ́wọ́n. péyàn la sókè fún àfi yin ọlọ́run ọba yẹn hmm. nígbà wo láwí bẹ́ẹ̀ nígbà tá a bá sọ pé Allahu Akbar hmm. Hmm. nígbà tá a bá sọ pé àgbẹ̀ méjèèjì sókè náà gẹ́gẹ́ bí ta ti tẹnumọ́ ta ti tẹnumọ́ púpọ̀ jù nínú ètò wa yìí tá rẹ̀ tó ń tẹnumọ́ sì ní yẹ ni kí ọlọ́run ọba fún àwa mùsùlùmí àwọn ọlọ́run fún àwọn mùsùlùmí ní àwọn kan tó jẹ́ ẹ̀sà. ẹ̀sà ẹ̀sà gidi tààrà tó pọ̀ tí ò ní nọ́mbà hmm, tó jẹ́ sí pé irú ẹ̀ ò lè bá nínú ẹ̀sìn kankan hmm, hmm. kódà òórùn rẹ̀ ò lè gbọ́ nínú ẹ̀sìn kankan sẹ́yìn pé lẹ́yìn ọ̀bá bá lẹ́yìn ọ̀bá ti gbóòórùn rẹ̀ kò lè bá náà nù eléyìí ni ìṣesí tá a máa ń ṣe tá a bá fẹ́ lọ́dọ̀ àwa mùsùlùmí náà ní ká gbé méjèèjì sókè ní déédéé tiwa tàbí déédéé èjìká wa a fi gbé tóbi fún ọlọ́run ọba a sì fi bọ̀bọ̀ fún ọlọ́run ọba eléyìí ìṣesí yìí ẹni tí bá ń gbọ́ nínú àwọn ẹlẹ́sìn mìíràn ìdílé nírú ẹ̀ nínú ẹ̀sìn yín bí ẹ máa gbọ́wọ́ méjèèjì sókè báyìí láti fi yin ọlọ́run ọba ẹ sì sọ pé gbólóhùn Allahu Akbar ọ̀rọ̀ ẹnu yín yóò ṣe déédéé ṣe yín kò sí mẹ́ àwa náà lánàá ní ni pé kò sí nínú ẹ̀sìn kankan lórílẹ̀ ayé téèyàn máa ti gbọ́wọ́ méjèèjì sókè síbi etí báyìí tàbí bí èjìká báyìí méjèèjì tí ó sì kọjú ẹ̀ tí ó wà sọ pé Allahu Akbar tí ó sì fi gbé tóbi fọ́láwọn ọba kò sí lórílẹ̀ ayé àfẹ̀sìnwó àfẹ̀sìnwó ẹlòmíràn máa wọ wípé kí láǹfààní pẹ̀ ń gbọ́wọ́ sókè afẹ́kọ̀ọ́ mú làákàyè ọwá sítòsí káwá ju àwòrán àwọn ènìyàn àbí ṣe sí àwọn ènìyàn káwá jù sínú ọpọlọ rẹ̀ kó lè bàyí wà lálẹ́ gbogbo ènìyàn tí ń bẹ lórílẹ̀ ayé gbogbo wa la mọ̀ wípé gbogbo àwọn ará ayé pátápátá ma máa ń gbé ọwọ́ wọn sókè ọwọ́ kan sókè ọmọ kékeré àbọ̀mọlẹ́yìn yóò gbọ́wọ́ sókè láti kí ẹni tó jùlọ hmm. pàápàá jùlọ àwọn tó jẹ ọlọ́pàá á ní nǹkan kan báyìí hmm. kí ni yóò ṣe yóò gbé ọwọ́ kan sókè lọ́gà hmm. tó bá fẹ́ kí kọ̀wá ní sókè pé ó bá dúró ẹnì kí n kíra wọn pẹ̀lú sókè ní ètò ayé àbúrò ọlọ́pàá kan lórí ìjókòó ni ó ti máa bẹ́rí fún ọ̀gá rẹ̀ kò lè bẹ́rí. Ah. yóò dìde ni tó bá jẹ́ pé ìjòkó lọ́wọ́ àtọ́gá ẹ̀ bá ń bọ̀ yóò dìde kódà yóò tún dúró wámúwámú dáadáa kó tó di pé yóò ṣe kí ni yóò gbọ́ wọn kó tó bẹ̀rẹ̀ fún ọwọ́ wo ni ó gbé sókè ọwọ́ kan ọwọ́ kan yóò sì dúró dáadáa hmm. ìyẹn ni wípé ìwọ nílà káyè tó ń gbọ́ mi ọyẹ kọ́ lọ́mọ wípé gbígbọ́wọ́ sókè láti fi kí ènìyàn láì sọ nǹkan jáde fún ara rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ọ̀wọ̀ ni hmm. abọ̀wọ̀ ni ọ̀gá ìbẹ́rí ọmọlẹ́yìn rẹ̀ máa bẹ́rí fún ọ̀gá rẹ̀ nínú ètò hmm. ayé ọmọ ẹ̀dẹ́ ènìyàn wá wò àwọn ẹ̀dẹ́ ènìyàn nínú Islam àgbọ́wọ́sókè fún tání fún ọba tó dá wa hmm. rípò lọ́gá ti wa hmm. eh, ẹ̀sìn wo ní wọ́n ti wá máa gbọ́wọ́ sókè láti fi yin ọlọ́run ọba wọn sí déédéé ibi tó máa yé náà ọmọ ayé náà tó bá fẹ́ bẹ́ẹ̀ ibi bí orí náà ló gbé síbi etí àbí exactly yóò sì kọjú ẹ̀ báyìí kò ní í ṣe báyìí kò ní kọjú ọwọ́ rẹ̀ síbi etí ẹ̀ báyìí yọ kọjú ẹ̀ sí ìta báyìí náà yóò sì báyìí náà sẹ́ẹ̀rí pọ́ jọra wọn àbí ọ̀jọ̀ra wọn ìyẹn fi hàn pé ẹ̀sìn Islam ẹ̀sìn tó ṣe déédéé làákàyè tó pé ni hmm. ẹ̀sìn tó ṣe déédéé àdámọ́ ọmọ ènìyàn tó pé ni gẹ́gẹ́ bó jẹ́ sí pé gbogbo yín làákàyè ayé àti gbogbo kàwékàwé àbí olùkà àbáwọn àwọn ọ̀làjú àwọn tó làjú tọ́lọ́ pé kí wọ́n làjú kí wọ́n rọ̀tún kí wọ́n rọ̀sì gbogbo wọn ní ọmọ yìí pé kò rọrùn láti nínú gbogbo orílẹ̀ ayé gbogbo ọ̀ràn tó lọ́wọ́ bá dá káwá rí pé èèyàn máa gbọ́wọ́ sókè báyìí láti fi yẹpẹrẹ ẹnì kejì kò sí lórílẹ̀ ayé tó bá ti rí èèyàn tó bẹ́rẹ̀ jù báyìí wọ́n pè á ah, ó ti mọ̀ pé á ah, ọmọ sẹ́yìn ọjọ́ fún ẹni tó gbọ́dí fún yẹn hmm. wọ́n ti mọ̀ pé ó kéré sẹ́ni tí ọgbọ́wọ́ sókè fún un tó hmm. fi ayé pé gbogbo ayé pátápátá gbogbo àwọn tó lajú àwọn tí máa ń ka tí máa ń tọ́ tọ́ tọ́ àwọn olùkà àwọn olùmọ̀ gbogbo wọn ní àfẹnukò yìí pé kò síbì kankan lórílẹ̀ ayé tí èèyàn ti máa bẹ́rí táwa sọ pé níta abẹ́rí fún ayẹyẹ rẹ̀ ni no hmm. àpọ̀nlé ni hmm. nàám kíní kan wà mẹ́tọ́ ẹ̀ka sọ fún wa yìí pé ẹlẹ́rẹ́ tí wọ́n máa sọ yìí pé nàám níta àmọ̀ lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n fẹ́ pọ́nra wọn lé òun náà ni kí wọ́n gbé ọwọ́ kan sókè àbọ̀wọ́ méjì ọwọ́ kan sókè ni a máa lọ ẹ̀ ṣùgbọ́n ìyẹn mùsùlùmí ọwọ́ méjìlẹ̀ máa gbé sókè fọ́lọ́run ọba ṣe èyí tí tó fi jẹ́ sókè méjìlẹ̀ yìí gbé sókè nàám hmm. àádọ́ ọlọ́run pé bẹ́ẹ̀ ni ọgbà ṣùgbọ́n àwọn ènìyàn láàrin ara wa tá a bá fẹ́ pọ́n ẹni tó jù wá lọ lára fẹ́ pọ́n lé àgbọ̀ ọkàn sókè pé ọ̀gá wa nìyí náà kọ̀ wá sí èméjì pé tá a bá gbọ́wọ́ méjì sókè fún ẹni tó ju ọ̀gá wa lọ sí sí Allah subhanahu wa ta'ala ìyàbọ̀ hmm. ọ̀gá wa là ń kan kan ju wa ju gbogbo àwọn táwọn gbọ́wọ́ kan sókè hmm. gbogbo lọ òun na ni Allah fi jẹ́ sí pé ọwọ́ méjì là ń gbé sókè nù takbiratul ihram ní Allahu akbar tá a fi máa wọ inú òun lọ́dọ̀ àwọn mùsùlùmí naam ẹ wá wò bí làákàyè bí islam nú ètò ẹ̀sìn islam ọ̀rọ̀ ẹnu ń ṣe déédéé iṣẹ́ wa mm-hmm. ọ̀rọ̀ wa náà ni Allahu akbar iṣẹ́ mm-hmm. wa tá a fi gbé ọwọ́ méjèèjì sókè náà ni pé à ń sọ pé ọlọ́run ọba ló ti kíni ló tóbi jùlọ torí pé tó bá yẹ pọ́wọ́ kan la bá gbé sókè ni à ń sọ pé ọlọ́run ọba tóbi lásán nìyẹn hmm. torí pé à ń gbọ́wọ́ kan kí àwọn èèyàn àwọn ọlọ́pàá ń kí àwọn pẹ̀lú gbọ́wọ́ sókè báyìí bẹ́ẹ̀ kọ́ àwọn tá bá sọ pọ́wọ́ méjèèjì bá ń sọ pé àà bẹ́yìn bá ti sọ pé ẹ̀yin náà tóbi tabalẹ́ èèyàn kan ọlọ́run ọba ìwọ ló tóbi jù lọ méjìlá ti kí ni méjìlá lọ fún ẹ̀rí gbogbo òun là káyìí tó bá ń gbọ́rọ̀ ẹ̀kọ́ máa yé wa dáadáa rí pé ẹ̀sìn ìsìláàmù náà ni ẹ̀sìn tí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala tọyọnu sí. nàám ẹ̀wá lọ́mọ ẹ̀yin olùgbọ́ wa alákùnrin lébi pé kí ọ̀rọ̀ kó ṣe déédéé iṣẹ́ kí iṣẹ́ kó ṣe déédéé ọ̀rọ̀ ọ̀pọ̀ nínú iṣẹ́ tá a máa ń ṣe ọ̀pọ̀ mm-hmm. nínú iṣẹ́ tá a máa ó ṣe déédéé gbígbọ́wọ́ méjèèjì sí òkè nígbà tá a bá ṣe lọ́wọ́ bẹ́ẹ̀ náà ní tá a bá rùkú ọba yẹn ni pé tá a bá bend tá a bá eh, ọba ní tá a wí bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ẹnu ó ṣe déédéé rùkú náà tá a bá tún forí balẹ̀ náà ní tá a bẹ́ẹ̀ nígbà tá yẹn ni pé ọ̀rọ̀ ẹnu wọn sì dédé ìforíbalẹ̀ wa bẹ́ẹ̀ náà níta bá jókòó láàrin ìforíbalẹ̀ méjèèjì yìí níta wì níbẹ̀ nínú àzìká nínú ọ̀rọ̀ ẹnu ó sì dédé ìjókòó méjèèjì hmm. àti nítorí yàtọ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí lè wọn àlàyé rẹ̀ yọ́ máa yé wa tá a bá débi rúkú tá a bá débi ìforíbalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe ń fọ́ náà ti Allahu ti àkọ́kọ́ tá a fi gbígbọ́ wa méjèèjì sókè yìí nígbà tá a bá fẹ́ ṣe takbiratul ihram tá a bá fẹ́ ṣe Allahu akbar èèyàn ní sí látòrí ìjókòó ká ní pé orí ìjókòó léèyàn bá wà èèyàn ní sí látòrí ìjókòó àtùgbà tí èèyàn bá tó ṣe kíni bá tó dúró dé dáadáa kí ẹni nàró lásán tó ti tò tó ti dúró dáadáa tó wáyé pé jàmáà ni wọ́n wọ́n ti tò sá fún wọn dáadáa tó bá dẹ̀jẹ̀ sí pé ẹni àfi ìdúró àfi gbé tóbi fọ́lọ́run ọba àfi ọ̀rọ̀ ẹnu àfi gbé tóbi fọ́lọ́run ọba àfi gbígbé ọwọ́ wa méjèèjì sí òkè àfi kíni àfi gbé tóbi fọ́lọ́run ọba ẹ̀sìn ìwúlọ wa ní orílẹ̀ lórí ilẹ̀ ayé tọ́wọ́ àbí ọwà kò sí alhamdulillah ẹ̀yin olùbọ̀ wa jẹ́ ká lọ mà pé gbọ́wọ́ sókè lásìkò tá a bá fẹ́ ṣe Allahu akbar yìí àtọkùnrin àtobìnrin kò sí yàtọ̀ láàrin wa mẹ́ hmm. àtọkùnrin àtobìnrin kò sí yàtọ̀ láàrin wa ń bọ́kùnrin ti ń gbórí ọwọ́ méjèèjì sókè fọ́lọ́run ọba níbi Allahu akbar bẹ́ẹ̀ náà lóbìnrin náà yọ́ máa ṣe kíni yọ́ máa gbé ọwọ́ méjèèjì sí òkè láti wá ìyọ́nú ọlọ́run ọba nípa báyìí wíwọ́ méjèèjì sókè àfi ń wá ìyọ́nú ọlọ́run ọba ni a sì fi ń wá ìsúnmọ́ ọlọ́run ọba ni torí bí tàbá yin ọlọ́run ọba tàbá gbé tí tóbi fún yóò súnmọ́ wa àwa náà jẹ́ tó súnmọ́ àwa rí ibi tí wọ́n ti máa gbówọ́ sókè nínú orílẹ̀ ayé tí ó ṣe Islam àdúgbò ẹ̀fọn ọlọ́run ọba tó jẹ́ kí ẹ̀sìn Islam yìí tó ṣe àwa nìkan nínú ẹlẹ́sìn Islam tó jẹ́ sí pé gbogbo àwọn àṣeṣí tọ́lọ́run ọba mú wá fún wa tí ànábì wa sallallahu alaihi wasallam tó ṣàlàyé fún wa nínú ẹ̀sìn yìí ó ṣe déédéé làákàyà ọmọ ènìyàn tó pé ó sì tún ṣe déédéé àdámọ́ ọmọ ènìyàn tọ́lá làáfíà ọ̀pẹ́ ní fọlọ́run ọba lè wà alhamdulillahi rabbil alamin tó bá dọjọ́ mẹ́jọ àtúnbọ̀ síbi abala mìíràn nínú àwọn abáṣe ń kírun tó jẹ́ sí pé a máa fa kò mú òkun àlàáfíà àti ọ̀rọ̀ tí sojú lọ́yìn ọ̀rọ̀ tí máa jẹ́ kí ọkàn mùsùlùmí kó dó ṣinṣin sónú ẹ̀sìn ọ̀rọ̀ tí ó máa fa ọkàn kèfèrí náà gbé àtinúgbó lòun wá dípò náà bọ̀ máa bọ̀ àtinú ìmọ́lẹ̀ tó bá dájọ́ mẹ́jọ insha Allah àtúnbọ̀ síbi kókó mìíràn wassalamu alaikum warahmatullahi